lọ́wọ́ bá tí ó ṣe ní ìrọ̀rùn fún wa láti kójọ nínú ọ̀kan nínú àwọn ilé olúwọba dẹ́dà tí ó wà lórílẹ̀ ilé ìdí ṣe ọ̀ṣọ́láṣí láti máa sálápá ń tètè nípa àkóníkà àlámọ̀rí ẹ̀sìn wa ilé ìtúnṣe wípé òun náà ni ó kú wá kù lẹ́yìn ìgbà tí a bá jáde láyé tán abẹ́lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala kó gbà ní ìjọsìn lọ́wọ́ wa kó fi sínú mizanu hasanati ẹnìkọ̀ọ̀kan wa àti àwa tí a wí àti àwa tí a gbọ́ bi rahmatihi arhamar rahimin à ń tẹ̀síwájú nípa àlámọ̀rí tó ní ìkọ́jọpọ̀ pẹ̀lú ìrun pípé a wà ní hadithi tí ó kẹ́yìn nípa àlámọ̀rí ìrun ṣáájú kí a tó wọ ọ̀rọ̀ ìtìkbáàlù kíbla hadithi tí ó kẹ́yìn nípa ìrún pípé àdísì Abu Sa'id al-Khudri ọlọ́run kó bá yọ́nú sí wọn òun náà ni aka ètò súnmọ́ ni pé hadith ẹ̀yọ kan pé nípa aka lónìí náà ni torí pé ó ní àlàyé tó pọ̀ ó sì ní àwọn mọ̀táyì eléyìí tí ó yẹ ká mẹ́nu bà kí gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ nìmọ̀ tí kò yẹ kí a mọ̀ nípa àwọn ìlú yìí. قال المؤلف رحمه الله تعالى وغفر الله له والجميع مشايخنا عن ابي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول آه حديثي انتوا عنه صحيحين tó wà ní Bukhari àti Muslim ó yàtọ̀ sí nǹkan tí ó wà níbí èyí tó wà níbí ni ìdá tẹ̀lé ẹ̀ṣọ́mọ́ ẹnu àgbẹ̀ èyí tó wà nínú Bukhari àti Muslim òun ni ìdá tẹ̀lé ẹ̀ṣọ́mọ́ nídà tó wà ní Bukhari àti Muslim kò sí nínú sọ́yìn Bukhari àti Muslim gbólóhùn ìdá tẹ̀lé ẹ̀ṣọ́mọ́ ẹnu àgbẹ̀ عفاها حفظه الله شيخنا الوالد سمير بن أمين الزهيري àwọn sọ wípé àwọn lérò wípé in tó fà á tí sọ́yìnbùn ọ̀dá ní àfáwà abdulgani al-maqdisi al-jama'ili in tó fà á tí wọ́n fi mú gbónà mu'azin wà níbi bóyá nítorí wípé iṣẹ́ ẹni tó ń pèrò ẹni tó ń ṣe nìdá tó ń tàwẹ̀ láti wá kírun orúkọ méjèèjì yẹn alimuazim iṣẹ́ tó ń ṣe òun náà ni nìdá àìmẹ́kọ̀ọ́ aláwọn lérò wípé wọ́n lérò wípé ní tó fà sí abdulgani tí wọ́n fi mú wá ní yẹn tí wọ́n fi mú eléyìí tó wà nínú Bukhari àti Muslim wa ìdúgbò tó wà nínú Bukhari àti Muslim ní pé ìdá sẹ̀mẹ́ tòmù nídà tẹ́ ẹ bá ti gbọ́ tí wọ́n ń pe ìrun ṣùgbọ́n tó ìbìnà ọ̀dá rahimahullah ta'ala àwọn nínú ìpádà tí muslim tí ẹ bá ti gbọ́ ìpè ìrun lásìṣe òṣèpọ̀ Samir Az-Zuhairi hafizahullahu ta'ala wọ́n sọ ọ̀rọ̀ nínú hamish tabawo ìsàlẹ̀ lókà ilé tí ó wà lọ́wọ́ ọ̀rọ̀ tí mo sọ wọ́n sọ nísàlẹ̀ hamish ó wà ń ọlọ́run kó yánú sí i lánàbí sallallahu alaihi wa sallam sọ wípé idha sami'tum al-mu'adhdhin idha sami'tum al-nidaa tẹ́ ẹ bá ti gbọ́ sí olùpè ń pe ìrun faqulu mithla ma yaqul ẹ máa sọ nǹkan tí ẹni tó ń pèrun ẹ máa sọ nǹkan tó náà bá ń wí. àbáwa tó gba hadithi wa bàtà hadithi ẹlẹ́kẹjọ a ti sọ̀rọ̀ nípa tẹ́rìjàmọ̀ àkórí tí a ní fún hadithi yìí òun náà ni bayanu sọ́kùnrin mùtàbà àti al-mu'adhdhin nípìlá bí nípìlì máa yà kó àkórí tí a ní fún hadithi yìí òun náà ni àlàyé nípa ìdájọ́ ìmọ̀ tẹ̀lé ẹni tó ń pèrò ní gbogbo àwọn kẹlímọ̀tì tó bá ń wí níbàámu sí bó bá ṣe ń sọ àyàfi àwọn ààyè méjì tí a rí ìsìnkú náà tí a rí fún tí wọ́n sọ wípé a gbọ́dọ̀ sọ ohun tó ń wí nígbà náà ìyẹn nígbà tó bá sọ wípé hayala sọlá hayala hayala fala a ní sọ bẹ́ẹ̀ ìtàbọ̀ ní kíni o la hawla wala quwwata illa billah ìtàbọ̀ ní tó bá ṣe àṣàrà náà muhammad rasulullah a ní sọ pé sallallahu alaihi wa sallam a bí wọ́n bá ti mú wá wọ́n láti kí ni o ní ọ̀la ti sọ eléyìí nínú àwọn ọ̀la ti sọ síwájú ni. ìdá tẹ̀mí ìtumùlù àbí ayé sọ́ọ̀tọ̀ ìlú àbí níbi azan tẹ́ ẹ bá ti gbọ́ tí wọ́n ń pe ìrun àfáà ní pé ìtumọ̀ rẹ̀ ní pé sọ́ọ̀tọ̀ ìlú àbí bil azan gbólóhùn ọ̀rọ̀ voice tó ń jáde lẹ́nu ẹni tó ń pèrò nígbà tó ń pè tó yẹ pé ní pè náà ìrún ní pè muhazin ni wọ́n sọ nǹkan míì kódà ilé ìkéde lágbọ́wá ṣùgbọ́n bá yẹ pé kì í ṣe ìrún ní pè kì í ṣe ẹ̀kọ́ ká mọ owó nǹkan tí òun ni. mítìlámọ̀ yẹ fún mìtìlákùnlé kẹlìmẹ́sìn yẹ fún lùwà gẹ́gẹ́ bí gbogbo gbólóhùn tí ó ń jáde láti ẹnu rẹ̀ aṣẹ́rìfú alìjìmárí àlàyé ní àkótán àfáàní yóò abu sa'id radiyallahu anhu anna nabiyya sallallahu alayhi wa sallama amara man sami'a al-mu'adhdhin an yakuna mithla qawlihi wani annabi sallallahu alayhi wa sallam ó pa ẹni tó ń gbọ́ ìpè irun ó pa onítọ̀ láṣẹ kó mọ̀ sọ gẹ́gẹ́ bí ẹni tó ń pèrò náà ti ń wí wàdáríkà ní ajílì àyẹ́ṣìmọ̀lá ajílọ̀ àzáàmì lílmù àjílì wálìmọ̀ sẹ̀mí àhùn mọ̀tàbáhùn aláàdáàmì wọ́n nílé ìrí bẹ́ẹ̀ nítorí wípé ó fẹ́ kó ṣe wípé irun ládàá ẹni tí ó ń pe irun yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú ládàá ẹni tó ń gbọ́ irun yóò ju ọ̀gbà tó bá ti ń tẹ̀lé pẹ̀lú àwọn nǹkan tó ń sọ rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba sì ni ọba tí ó fẹ́ ní ìfúnni ní nǹkan fẹ́ pé ọ̀rẹ́ rẹ̀ ó jálejàpò lòjíbù dùà ọlọ́run ọba yìí òun lọ́ba tí máa ń gbọ́ àdúà wàhádá ní kàmáàlì ṣẹ̀rí àti islamiyya wọ́n lélẹ̀ yìí nínú pípé ṣẹ̀rí islam wà ní àwọn eléyìí tí adìrí mú nínú hadithi yìí alákọ̀ọ́kọ́ mọ̀ṣúrò ríyàtú mùtábàáti alimuhazin fi agáàdìrí ìbáṣẹ̀rí àmú nípa pé ká máa tẹ̀lé ẹni tó ń pèrò nígbà bá ń pèrò المتابعة تكون بعد انتهائه من الجملة التي تلفظ بها wọ́n ní ìtẹ̀lé ẹni tó ń pè wọ́n yóò mọ̀ wà níbàámu sí ìgbà tó bá ti ní gbólóhùn kọ̀ọ̀kan tán lápòjú ẹni ìsìn almuazin ẹni tó ń pè wọ́n ó sọ wípé Allahu akbar Allahu akbar ìwọ náà ṣe kí ni o ìwọ náà ṣe Allahu Akbar Allahu Akbar ìwọ náà ṣe jẹ Allahu Akbar Allahu Akbar ó wù kí ẹ ashhadu an la ilaha náà sọ tiẹ̀ tó bá ti ń sọ tán tọ́yì mọ́sálà wa jáde mọ́ádìí ń pè yín ìwọ wà nínú tọ́ílẹ̀tì nígbà tí màá dì mí ń pè mú lọ́wọ́ ṣé ó mọ̀ wí náà nígbà tó wà ń tọ́ ìlà òmí wí tọ́ ọ bá ti jáde tán wúsà wà fún ọ ìgbàláyé wà fún ọ láti fún mi o láti wí èyí pé máa lá yóò dọ̀rọ̀ kú jólòhó láyé dọ̀rọ̀ kú kò lòhó ìgbà tó wà ní àsìkò tó lè rántí ọlọ́run ìyẹn nígbà tó ń ṣe dá lọ́wọ́ tí wọ́n dẹ̀ ń pèrun tí wọ́n bá ti pèrún tán kó o tó jáde nínú toilet wíìtì ẹ̀ náà ó bàládá bí ibi ìlà ìfàhánà torí pé alìmọ̀sùgbónù láàrin ṣọ́gbàlì kúyìdá alìmọ̀tàbà á tún bí sọ́ọ́tí alìmọ̀ azìn wọ́n de ìmọ̀ tẹ̀lé ìsí ẹni tó ń pè ń wí bí sọ́ọ̀tìn mu'azzin wọ́n kọ̀ yádà rẹ̀ wọ́n dè lẹ́nu bí sọ́ọ̀tì al-mu'azzin tọ́ì aṣẹ́rìtù musajjal kéṣẹ́ẹ̀tì táà rìkọ́ọ̀dù òun pípè sí nínú àwẹ̀ bàbá olówó kan tó jẹ́ philanthropist tó ń spọ́nsọ̀ lórí ẹ̀rọ asọ̀rọ̀mọ́gbèsì òun ni ìrun pípè wọ́n ti wá rìkọ́ọ̀dù ìrun pípè yẹn wọ́n ti rìkọ́ọ̀dù ẹ̀ sínú cassette àwọn rìkọ́ọ̀dù ẹ̀ sínú cd àwọn rìkọ́ọ̀dù ẹ̀ sí ibikíbi tó bá fi lè já tó lè gbà wọ orí atẹ́gùn tí gbogbo ayé òfin mọ̀ gbọ́ sérí ìrùn bẹ́ẹ̀ wọ́n bá ń pè nínú rédíò ṣé a lè máa ṣe mùtábà tẹ̀rùdì táwọn sọ wípé ṣé má ti pè nínú kásẹ̀tì nínú rédíò Allahu akbar Allahu akbar káà náà ṣe Allahu akbar Allahu akbar ṣé a lè sọ bẹ́ẹ̀ ìdáhùn ni wípé a lè sọ bẹ́ẹ̀ torí wípé kó yí dá ìsọ́wọ́sí àdìmọ̀ àgbè wọ́n dè lẹ́nu pẹ̀lú gbólóhùn tó ń jáde lẹ́nu ẹni tó ń pe eléyìí kásẹ̀tì ló ń pè ó ó ti yé so eléyìí báyìí musala tó tó wá tàfàrà lábẹ́ ilé ní haram ní haram ní Mẹ́kà khususan Mẹ́kà àti Mẹdínà mo mọ̀ sí mọ́kà mo mọ̀ sí mọ̀dínà ní ìmọ̀ sí bòmí o tí wọ́n bá ń pè òun nínú rédíò tó bá ń pè òun nínú rédíò ní mọ́kà ìrun tí wọ́n ń pè ní hárọ́mù náà ni o mo bá ṣára ni o òkúyà tí ẹ bá ti gbọ́ ìrun nínú rédíò ní mọ́kà ìrun tí wọ́n ń pè yẹn ìrun mùhazini náà ni life and direct ni o kìí ṣe wípé wọ́n ṣàjálà kéṣẹ́ẹ̀tì o wọ́n ṣàjálà kéṣẹ́ẹ̀tì o mubashir ni bá fún mubashir bí muhammed ṣe ń pèrò nínú haramu yẹn náà the same irun tí wọ́n ń pèrò haramu yẹn náà ni rédíò kọ̀ mẹ́ torí pé nínú kaaba rédíò station wà nínú kaaba rédíò station wà nínú kaaba tó yẹ wípé gbogbo barometer tán bá fẹ́ gbé ní ìzáà mọ́kà tó bá ti ní nǹkan tuntun pẹ̀lú wípé wọ́n fẹ́ kí gbogbo ayé ó gbọ́ bóyá àǹfààní kan tàbí anything tó bá ti tó bá ti connect pẹ̀lú haramu mọ́kí òtì gbogbo voice tó bá jáde nínú kaaba náà lẹ́ẹ̀mọ̀ gbọ́ lórí rédíò mubashara òtì so eléyìí ìtìsínà wà fẹ́lẹ́yìí torí pé voice tó ń gbọ́ ẹ̀ voice mubashir náà so ó ṣe déédéé ẹni tó ṣe wípé bóyá ní ìsìn kò sí nínú haram kò sí nínú hududu haram kò sí nínú kaaba kò dẹ̀ sí níwájú ìta kaaba bóyá ó wà ní rebash lápèjúwe tàbó wà ní bin laden tàbó wà ní afáyìn tàbó wà ní eh, àwọn àdúgbò tó rọ̀ mọ́ mọ́kà ni mo dákọ̀ yẹn ó ti yé àbó wà ní sixteen mọ́sálàm ó ti yé tó bá gbọ́ ìrun tí wọ́n pè ní haram kì í ṣe gbọ́ ìṣe ẹni tó ń pè ní gangan ni yóò gbọ́ níbi ládì tàbí ni yóò gbọ́ ní àfáàyò tàbí ni yóò gbọ́ ní rìbá tàbí ni yóò gbọ́ ní àjíyàd spíkà máìkì tí wọ́n fi pèrún òun náà ni yóò ran ohun ẹni tó pe ìrun lọ́wọ́ ní mọ́kà láti jẹ́ kí àwọn tó wà ní àbáyid àwọn tí wọ́n jìnà kí wọ́n gbọ́ voice yẹn wàyí ńlá tí wọ́n bá pa bukadiru sọ̀ọ́ tọ́pa microphone tí muhadiru bá pè nínú kàábà ẹni tí ń bẹ níwájú intercontinental ò lè gbọ́ intercontinental kàábà ni ó ti yé mọ́sáàtì ráǹdì kábà báyìí iwájú ìta kábà ní lápèjú ẹ̀ ní tébù yìí intercontinental ó wà ní ibi ibi. òní ìjẹ́kì táwọn olówó náà máa ń lọ́ọ̀dì sí inú òdúdú haramu náà ni òun náà ni ó ní mùsọ́lá títí ẹ̀ tó jẹ́ pé ẹni tó bá wà ń bẹ̀ yóò mọ̀ sábà ìrun àwọn tí wọ́n wà nínú haramu. báyìí ẹ̀yin intercontinental sábùsùn lọ mọ̀lùmọ́díé sáàbù tó jẹ́ tàwájú haramu mọ́kí bàbáàtò haramu mọ́kí lẹ́yìn ìtakọ̀dẹ́dà hotel sáàbù tó lọ ẹgẹgẹ tó lọ kankó tó ẹjọ́ àrínú ìtakọ̀dẹ́dà hotel tàbí àrínú abroad ìtakọ̀dẹ́dà hotel wà báyìí abroad wà lápá bí àbọ̀ abroad ni ilé tẹ̀mọ́ rí tẹ́mọ́ tó aago mọ́ sí aago tó wà bẹ́ẹ̀ báyìí tó ti gbàgádà tó abroad ni ó mọ́ ń bẹ̀rẹ̀ òjáde náà lòun náà alálàájì náà náà máa ń lọ síbẹ̀ wọ́n lọ ọbẹ̀ wọn òjì alálàájì náà máa ń lọ síbẹ̀ àwọn onímúra abẹ́wá ti nǹkan ní tó wọ́n pé òun òun lọ́jọ́ mẹ́ta mẹ́rin olùlọ́ síbẹ̀ nígbà kú sí bí rẹ bá ti gbé ní ohun tó bá ti mọ torí oru ọjọ́ kan bẹ̀ ó lé ní two thousand dollars oru ọjọ́ kan ẹni tí ó ti sọ wọn ọjọ́ ọgbọ̀n ọmọdọ́ ọlọ́run ká lè yẹ o ìlú afọ́tún ẹni tó pèrú láìlọ báyìí ẹni tí ń bẹ ní ìtakọ̀mẹ́ta kò lè gbọ́ so ẹni tí ní tó lè fi gbọ́ ni pé tí wọ́n á ní ìgbólógínú olùmáì tó tún máa ní ti lo máì ẹni tó wà ní àbáyé yóò gbọ́ ẹni tó wà ní ìbá yóò gbọ́ ẹni tó wà ní so irú ẹni tí irú ẹni tí ó wà ní àfáàyè tó gbọ́ ìpè ìrun pẹ̀lú orí ọ̀fẹ́ wípé ẹni tó pèrè nínú haram ẹni ẹnu mike òní so the same thing ìtẹ́ni ẹ ń sọ mùtábà tó ń ṣe fún muhazin tó ń pèrè nínú haram òun náà ni mùtábà tó ṣe wípé ẹni tó ń bẹ ní mọ́kà tó lísì sí rẹ́díò tí rẹ́díò kọ̀nẹ́kì pẹ̀lú haramu mọ́kí tó rẹ̀ pé nọ́ọ̀tù sọ́ọ̀t ohun yẹn náà ló ń gbọ́ kì í ṣe wípé musajal kò clear tó ti yé ìta nǹkan nìyẹn eléyìí yàtọ̀ sí wípé àbáwọn àlékún kásẹ̀tì wọ́n ti rìkọ́ọ̀dù ìrùn pípè síbẹ̀ kásìkò òun bá ti tó ẹ̀kàn kíbọ̀ọ́ kí ni iléeṣẹ́ rédíò yín tí ó gbé sí ìta má bá wákàtí mara àrùn bọ́ ọba ṣe tẹ̀lifíìdù mùtáábà ń bẹ̀rẹ̀ kò sẹ́sàn kankan o kò sí ẹ̀sán kankan o ó ti yé torí pé wọ́n kọ̀yádà rẹ̀ pẹ̀lú sọ́ọ̀tù àlùmọ́azin ìwọ tó o dẹ̀ ń gbọ́ rédíò haramu mọ́kí tí wọ́n kọ̀nẹ́tì pẹ̀lú rédíò mọ́kà sọ́ọ̀tù mọ́azin náà ló ń gbọ́ kìí ṣe sọ́ọ̀tù ọ̀gáìrì yìí sọ́ọ̀tù azim ló ń gbọ́ so ká mọ́ jẹ́ kí ó dàpọ̀ bákan náà tàkṣíṣù umum fi alhaya alatayi fayakulu sami la haula wala quwwata wọ́n ní ìmúùmù wípé tí wọ́n ní ká mọ́ sọ tí muhazin bá ń sọ náà ni ṣùgbọ́n wọ́n yọ gbólóhùn alhálàtàì ìyẹn hayàlàsọ́lá àti hayàlàfàlà méjèèjì wọ́n ṣe ìtẹ̀kọ́rájì rẹ̀ kúrò nú ẹ̀ ìpè tí muhazin bá ti sọ eléyìí ìtàsọ náà ní kí ni o la hawla wala quwwata illa billah náà ni o ní ẹ̀mẹ́rẹ̀ẹ̀rin hayala salat asila haula wala quwwata illa billah hayala salat asila haula wala quwwata illa billah hayala falah asila haula wala quwwata illa billah hayala falah asila haula wala quwwata illa billah bákan alìmọ̀ázínú ìnàfídúrú alìháyé alátẹ́ì ẹni tí ń pè ìrun èyí tó kan òun òní kó sọ wípé hayalafọ́lá hayalafọ́lá hayalafọ́lá hayalafọ́lá lè ánàwú dáhìn torí pé òun ń pè àwọn èèyàn ní pé ẹwà sórí ire ẹwà sórí ẹwà wọkọ̀ ọ̀la wàsáàmì ìnàfídúrú alìháókọ́lá alìháókọ́lá ó ṣe kí ni o kéèyàn ṣe láháúlà wà láàkúwátà ilà àbìlà irun ni alháúkọ́là ó ti yé gẹ́gẹ́ bó ti jẹ́ wípé ìsìrìjáàrù òun ni gbólóhùn inna lillahi wa inna ilayhi raji'un ó ti yé àhá basmala oníkéèyàn ṣe bismillahi rahmani rahim ó ti yé háúkọ́là ah, kéèyàn ṣe la hawla wala quwwata illa billah alhayala nìkẹ́ yẹn ṣe hayala sọlá àti hayala ìfàlá òwò sọ wípé la hawla wala quwwata illa billah torí wípé lẹ́ánàhù tọ́làbà láwọ́nà alátàófík ó bèèrè ìkúnlọ́wọ́ àtìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run bá nìkan lápé tó fòun ṣe fòun jẹ́ wípé bí ẹni tó pèrò yìí bó ṣe pèrò yìí kọ́lọ̀ ń kó fòun ṣe kò ń jẹ́ kó fòun ní kápá láti lọ jẹ́ pé ẹni tó ń pè mí eléyìí ló pàtó jẹ́ pé èyí tó ná sábà òun òun ni kóun ṣe la hawla wala quwwata illa billah nígbà tí ẹni tó pèrún bá sọ wípé hayala sọlá hayala sọlá hayala sọlá hayala sọlá àfáà ni èyí tó fojú hàn nínú hadith òun náà ní pé ẹni tó bá ń gbọ́ òǹpẹ̀rún yujibu al-mu'azzin bimithli ma yaqulu fi kulli jumal al-adhan yóò máa dá ẹni tó ń pèrún lóhùn pẹ̀lú gbogbo gbólóhùn tí ẹni tó ń pèrún bí jáde lẹ́nu eléyìí tí ó bẹ̀rẹ̀ rìn tí iṣẹ́ dẹ̀ wà lórí ẹ̀ ní ọ̀dọ̀ àwọn sálàf òun náà ní wípé gbólóhùn lá áwùlà aláàkùwọ́ta ilà àbílá kò sígbà míì tí ẹni tó ń gbọ́ ìpèrún ó sọ bẹ́ẹ̀ àfi ìgbà tí ohun ìpèrún bá sọ wípé hayala sọlá wa hayala ìfàlà gbólóhùn méjèèjì òun náà ni a máa gbọ́ lẹ́nu ẹni tó ń pèrún ká tó ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti sọ wípé la hawla wala quwwata nítorí wípé àfáàwà Umar bin Khattab radiyallahu anhu kọ́lọ̀n kó bá yọ́nú sí wọn wọ́n sọ wípé alhaiala kò fẹsẹ̀ rinlẹ̀ kò sì bá mú kí ẹni tí ó ń gbọ́ ìrun kó sọ bẹ́ẹ̀ èyí tó bá mu tó fẹsẹ̀ rinlẹ̀ fún ẹni tí ó ń gbọ́ òǹpè ìpè irun òun náà ni kó sọ wípé la hawla wala quwwata illa billah. bákan náà ẹni tí ó ń dá òǹpè irun lóhùn yóò parí pẹ̀lú kíni o la ilaha illallah gẹ́gẹ́ bí olùpèrún náà bóun náà ti parí òun pípé rẹ̀ pẹ̀lú la ilaha illallah وقد دل دليل على أن هذا خاص بالمؤذن وأن المجيب يزيد على ذلك بما أخرجه البخاري عن جابر بن عبد الله رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال من قال حين يسمع النداء wọ́n ní eléyìí ó ní ibi tí ó jẹ́ full stop fún ẹ tó bá pè run ṣùgbọ́n ẹni tí òun bá ń gbọ́ ìpè irun ìgbàláyé wà fún òun láti ṣàlékún ó tún ṣàlékún jù báyẹn lọ kí ni àlékún tí ó ṣe òun náà ní kí ni o àtàtàrí sọ́yí Bukhari tí àfà Bukhari gba látọ̀dà fà Jabir Abdullah ni anábi sọ́lá sọ́lá sọ wípé mọ̀nkọ́lá ṣìnà yẹ́sùmọ̀ nídà ẹnikẹ́ni tó bá sọ gbólóhùn yìí nígbà tí ó bá gbọ́ tí wọ́n pè wọ́n tán Allahumma rabba hadhihi dáwà dáwà ti tamma as-salati al-qa'ima آتي محمد الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته حلت له شفاعتي يوم القيامة Ànábì ilẹ̀ tó bá sọ gbólóhùn yìí ẹ̀tọ́ ni fún kó jẹ àǹfààní ìpẹ̀ ìmí ànábì sallallahu alaihi wa sallam lọ́jọ́ gbẹ̀dà kìíyàmà ẹni tó bá ti gbígbóná yìí ẹ̀tọ́ ni fún kó jẹ orí ọ̀fẹ́ ìpẹ̀ ànábì sallallahu alaihi wa sallam wọ́n ní dáàdì eléyìí ló fà á tó fi ṣe wípé al-mu'adhdhin ghayru mukhatabin bi hadha al-hadith ẹni tó ń pèrú kó mọ́tò bá a mọ́ jàjà àyùn kó mọ́ tẹ́tẹ́ ni o kó má bá wa ja ìjà àyùn torí wípé àwa tí a gbọ́ ìpè yòó àwa ni wọ́n ní kí a ṣe tọ́lábòlù wọ̀ sí ìlà فالمعلم جار المخاطب بهذا فلا ينبغي قولها ولو سرا wọ́n ní ẹni tó ń pèrún kò lẹ́tọ̀ọ́ kó sọ bẹ́ẹ̀ walau sirran kódà kó sọ ní jẹ́jẹ́ kò lẹ́tọ̀ọ́ ah, أفوى محدث العصر الشيخ الإمام ناصر الدين الألباني رحمه الله إنه ترعى تمام منا فدي تعليق تواشي لوري ترعى سيد سابق في فيكي السنة فيكي السنة يا تسيطة فيكي السنة فيكي السنة في سيد سابق òun ló kọ fíkì sunna ṣùgbọ́n sọ̀híhù fíkì sunna ọmọ ìyá wa ọ̀rẹ́ wa dáadáa hafizahullah wa ra'a abu malik àwọn ni wọ́n kọ́ tolu tíra tí alimami nasir albani tí wọ́n ṣe lórí fíkì sunna tọ́tò ní tamam lùnà wọ́n ni láàdẹ̀lìlá aláìsọ̀rọ̀ ìlú mu'azimi bí sọ́láàtì wà sàlámà ala rasulillah akbal wọ́n ní kò sí ẹ̀rí kankan tó gbé lẹ́sẹ̀ wípé ẹni tó ń pèrún òun tó ní bùkátà kó tún ṣe àsàlátù fún àdẹ́rí sallallahu alaihi wa sallam lẹ́yìn ìgbà tí a bá lẹ́yìn ìgbà tó bá pèrún tán kò sẹ́ẹ̀dì kankan tó sọ wípé kó ṣe é fàyíkèèlì kó má sọ wípé bó gẹ́gẹ́ bó ti lè mọ́ fẹ́ mọ́ sọ kúlúkúlú nínú ọkùnrin àwọn tá à ń gbọ́rọ̀ yìí náà wà dáàkìlù fi kọ́ọ̀lì yìí ìdásẹ̀mí tòmọ́ ní muhazi alẹ́mọ̀ ọ̀rọ̀ pé àtẹ́bò náà kó sínú ọ̀rọ̀ tánàbí sọ wípé tẹ́ ẹ bá ti gbọ́ tí ò ń pèrú ń pèrú fàkóòlò ní fìlámọ́yákùn ẹ máa sọ tí ò ń pèrú ń pè ní ti ń wí lẹ́yìn ìwà àgbà náà ẹ̀sìn àsàlátù fún mi hadithi yìí òun ló jẹ́ kó yé wa wípé tí mu'azinu bá ti pèrún tán kìí ṣe nǹkan tó kàn ní Allahumma rabba hadhihi da'wati tamma o ìtòkàn kan nù ìtòkàn ní pé a ṣe àsàlátù fún annabi sallallahu alaihi wa sallam Allahumma salli ala muhammadin wa ala muhammadin كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد so عاشي طبعا وعاشي أو عجبت في اللهم رب هذه دعوتي التامة والصلاة القائمة آتي محمد الوسيلة والفضيلة وبعث مقاما محمودا التي وعدته رواية أبي ziyada wà ń bẹ̀ ipe ináka láàtó fúnlépò ní ziyada ṣùgbọ́n ríwáyà yẹn ríwáyà dọ̀yífà ní màálúlà ó lẹ bọ̀tàwó olùmọ́sọ wípé táà bá fi sí bá láìsí nítorí pé ìsináàdù tó ṣe ìsbáàtù ẹ̀ ní orílẹ̀ wàfíl hakíkọ̀ sáàbì lódodo ó rinlẹ̀ pé ọlọ́run ọba kì í yapa àdéhùn ayé ẹ̀kọ́ ni àdéhùn tó ọlọ́run bá ṣe yóò ṣe kí ni o ọlọ́run fi àdéhùn tó bá ṣe tó tá bá fi ṣe láìṣkà kò sí ṣkà kò sí ṣkà so ṣùgbọ́n kákẹ́mọ̀ yìí pé bìnà án kì í ṣe pé a ṣe bìnà án lórí hadith yẹn ṣùgbọ́n a ṣe bìnà án lórí wípé àwọn àyà kùràníyà àtàwọn àdéhùn míì tó pọ̀ jáǹtì rẹ̀rẹ̀ tó ṣe ìkọ́rọ̀ àti ìtìbá tó fi nílẹ̀ wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala kì í yapa àdéhùn tọ́jọ́wà àfáàní èsì ọ̀rọ̀ yìí innal khitab ẹn tá a dojú ọ̀rọ̀ kan nínú hadith yìí àti àmìrí al-ma'murina bi ijabati àdéhùn o náà ni àwọn tí wọ́n ń gbọ́ tí muhazin ń pè fún ní kán dá muhazin lò ṣé muhazin náà tó o náà tó máa dára rẹ̀ lónìí ìbéèrè nìyẹn wàlá yadkhulu fihi muhazin nafsahu wọ́n ní ẹni tí ó ń pèrú lá yadkhulu fihi nafsahu kò gbúdọ̀ tún kira rẹ̀ bọ́nú ẹni tó ń gbọ́ ìpèrú wáyìlá لازم القول بأنه يجيب أيضا نفسه بنفسه وهذا لا قائل به wọ́n ní bíbẹ̀ ẹ̀kọ́ a sọ wípé ẹni tó ń pèrú òun náà ó tún wá ṣe ìjọ́ràn yan pé kò náà tún máa tún tí tún wí kó tún máa tún wí à wọ́n ní eléyìí láàkọ́ ìlàdìí kò sẹ́ni tó sọ náà pàpàlápà so wàlùkọ́ olùbìyí bídí àtúnfìdí káwá ṣe exam pé ẹni tó fẹ́ pè ó kó náà tó máa wí ìtàn tí bá tún wí tí ń gbọ́ wọ́n ní eléyìí wọ́n ní àdàdálẹ̀ nínú ẹ̀sìn òun ni o. fàyíkìn bàbá ní tí ó bá sọ yí pé fàálì ìmúna olùmọ̀ ábìnrin sọ láti alẹ́ ṣé ìta àwọn sọ ni pé kí ẹni tó pèrò kó mọ̀ sí àfàlátù fún anẹ́mìsọ́lá àlùsọ̀lá kóòtù bàbá ní mo sọ pé láyún náà mùsùlápọ̀ generally àgbùdọ̀ sọ wípé akọ̀ fún muazin kó sí àsàlátù fún adẹ́mi sọ́làsọ́là wà angel tẹ̀síma ha akbal adan ṣùgbọ́n in tí à ń sọ ní wípé akọ̀ fún muazin kó sọ wípé tó bá ti pèrú tán kó fi àsàlátù lé bẹ́ẹ̀ kọ̀ṣí yàtọ̀ ziyada tàfi ìran wà á yòlè híkọ̀ bí ní mọ̀ láìsà méjì tàbí pé kó tún fi kún ìrun nǹkan tí ò sí kílé o nǹkan tí ò sí bẹ̀ lóòtọ́ yìí lóòtọ́ yìí a rí i pé tá a bá lọ sáwọn mọ́sáàsì láwọn ìlú kan tí mu azil bá ti pèrún tán àsàlátù tí ó ṣe nínú máìkì náà ni ó ti sọ kódà dísáǹsì spéèsì tó wà nípa bí ìrun kúkú rẹ̀ ó ṣe láwùjọ àti you ó lè má ju between the range of hundred percent and ninety-five percent lọ tó bá yẹ kó gbóhùn sókè ní ìwọ̀n hundred percent tó bá fẹ́ ṣe sọ̀làwàtì yẹn tó bá ṣe tọ́lá bùlùwà sílà ó lè má ju ninety-seven percent lọ ní bí bọ́ọ̀sì ó sì lọ sókè so eléyìí ni nǹkan tí àfáà wa Nasiruddin Al-Albani rahimahullahu ta'ala tí wọ́n ń sọ. wọ́n ni wà á yìí lè ṣìkọ̀ bí i máa láìsà pé yóò wà á fi kúrùn ní tí ò sí ní ara rẹ̀ wàjúsáwí bẹ́ẹ̀nà mọ́ ná sọ àléhí ọwọ́ sáàmì yóò wà á ti dọ́gba dọ́gba láàrin fún ẹni tí ń gbọ́ in tí wí wà máa àti eléyìí tí ẹ̀rí ò sọnùdá wàhúwà ìlú àjù òun náà ni ẹni tó ń pe ìrun wàkúlù dàlíkà láyájú fàlìyàtà àmà wọ́n lè gbélé ìta sọ yìí kò tọ́ fàlìyàtà àmà kí gbogbo ẹni tó bá jẹ́ muhazib kó yà á sọ́ra sí o kó sì pẹ̀lẹ́ o kó sì pàkíyèsí àhàràkáàtì rẹ̀ lórí ìrun pípé. àwọn olùmọ̀ wọ́n fi ìmọ̀ wọ́n fi hanra wọn nípa wípé ṣé àwọn ọ̀rọ̀ tí muhazinu àwọn gbólò tí muhazinu wí àwa tá à ń gbọ́ ǹjẹ́ ọ̀ràn èèyàn ni kí a mọ̀ iṣẹ́ dandan láwo oko òun ni ká mọ̀ ṣe mùtábà àti almuhazin apákan náà àwọn olùmọ̀ ذهب بعض من السلف أجدر في الإمام ناصر بن الباني توصل إنه ترعى الثمر المتقاب ولذهب قوم من السلف وغيرهم إلى وجود ذلك أقتنا عن السلف ونصيب مثل ìmọ̀ ṣe tẹ̀rẹ̀dìdì mùtábà kámọ̀ tó àwọn ọ̀rọ̀ yìí sọ wọ́n ní ọ̀rọ̀ yẹn ni amalan bi zahiril amr alladhi yaqtadi al-wujub wọ́n ní pẹ̀lú wípé ká ṣiṣẹ́ pẹ̀lú zọ́ìrù al'amùrí ilé tí ó ń jíwa níwẹ̀ wípé ìtìdọ́hùn ìwòjúbù ó wà fún ilé náà ní ọ̀rọ̀ tí àwọn hànàfíyà àti àwọn alùzọ́ìr àti àfáwà ibn Rajab al-Hanbali ẹgbẹ́ bí ibn Hajar bí wọ́n ti kó ọ̀rọ̀ yìí wá nínú tírà wọn fatul bari méjì ló wà fatul bari ibnu hajar al-asqalani àti fatul bari ti ibnu rajab al-hanbali kò fatul bari tó sọ bí ti ibnu rajab al-hanbali kì í ṣe ti ibnu hajar al-asqalani torí sọ yìí bukhari àwọn ṣòro tó wà fún sọ yìí bukhari is more than eighty àwọn ṣẹ́ríwò tó wà fún sọ̀rọ̀ ìbùkárí ó lé ní eighty ṣẹ́ríwò sọ̀rọ̀ ìbùkárí ni mo sọ o sọ̀rọ̀ ìbùkárí nìkan ṣẹ́ríwò rẹ̀ lé ní eighty so wọ́n rí inú àwọn ṣòro háàtì yẹn tó rúkọ rẹ̀ jọra wọn ló ti yé àwọn nínú rẹ̀ òun náà ni fatiu bari ibnu rajab ṣẹ́ríwò sọ̀rọ̀ ìbùkárí fatiu bari ibnu hajab ẹ̀rígbọ́dá ibnu rajab ibnu hajab so méjèèjì ó jọra wọn lórúkọ ọ̀kàláfàmù akharun àwọn apá kejì nínú àwọn olùmọ̀ àwọn sípa tí ọ̀rọ̀ àkọ́kọ́ yìí wọ́n sọ wípé dálíkà alàlìsíbàb wọ́n ní ká mọ̀ wí intí muazin wí wọ́n ní nǹkan tá a fẹ́ ni lá alàlùjù wọ́n ní kìí ṣe ọ̀ranyàn àwọn tó sọ ilé ìlú àwọn olùmọ̀ wa òun náà ni al'imamu àtọ̀háwí nínú shari'ul ma'ani wọ́n sọ̀rọ̀ níbẹ̀ bákanáà nínú shari'ul muslim a wani asọ̀híwù lẹ́bí alẹ́ ìjùmòrò alẹ́kùnmọ̀dù ilé ìtọ́gọ̀rọ̀ àwọn èèyàn nínú àwọn olùmọ̀ tí wọ́n fi sí o náà ní pé kí ní kìí ṣe pé wájìbì ṣùgbọ́n ẹni wípé ẹni tí ó wí wọn ní kọládà rẹ̀ lẹ́fọ̀ọ́ ọ̀rọ̀ yí ọ̀rọ̀ àwọn ṣàbẹ̀ríyà ni àti apá kan nínú àwọn àfà àmẹ̀fíyà àwọn jùmùrùn wọ́n mẹ́rin wá pẹ̀lú àdìsí àfáwà muslim àwọn ìlú náà gbà wá títà àdẹ́mù sọ́làsọ́là sọ ìpánẹ̀wò sọ́làsọ́là sẹ́mìá المؤذن فلما كبر قال على الفطرة فلما تشهد قال خرج من النار قال فلما قال عليه الصلاة والسلام غير ما قال المؤذن alimna annal amra bi dhalika lil istibab wọ́n ní in tí àwọn jumhur tí wọ́n gbára lé òun náà ni hadisi afawa muslim tí anábì sallallahu alaihi wa sallam ó gbọ́ sí òpèrun tó pèrun nígbà tí ó sọ wípé allahu akbar ó sọ wípé alal fitra yá ah, lórí àdámọ́ tí olúwọba dẹ́dà tó dá àwọn èèyàn nígbà tí ẹni wá sọ wípé aṣádálá ìlàhà ìlọ́lá ó sọ wípé kára jàmínà náà anábì sọ wípé ó jáde nínú iná nígbà tí anábì ó sọ àwọn ọ̀rọ̀ tó yẹ pé àwọn ọ̀rọ̀ yẹn ò ní ntí ẹni tó ń pèrò ń wí ọ̀rọ̀ yẹn ò ní mùtá bá kankan pẹ̀lú ẹ̀ nǹkan mìíràn lẹ́yìn sọ́lá sọ́lá ń sọ náà wá fàyọ́ bẹ̀ wípé àlámọ̀ rí kìí ṣe ọ̀rọ̀ yẹn pé ìsìn báàbù ni ló wà fún. ṣùgbọ́n eléyìí tí àwọn ọ́fíìsì tí a sì gbẹ wá lóògbẹ́ tí a gbìyànjú ó náà ni pé kí a mú nímú bí pé ọ̀ràn yẹn ni torí pé àwọn sẹ́ẹ̀sì tá a kúkú ń ṣe náà kò kú tí ìtò nǹkan kan náà nínú táwọn sálàfù ṣe àìbẹ́ẹ̀kọ́ kò tí ìtò nǹkan táwọn sálàfù ṣe àlìjánà táwọn ẹ̀ẹ́dẹ̀ wọn làwọn náà fẹ́ ṣe kí o ìlàfẹ́wọ̀ àmẹ́rin sọ́lá sọ́nà tẹ́ bá tọ́lá wà sílà tó ti sàlá tó tọ́lá wà sílà fún un pé hálà ti láwùṣàfáà

àárín ìjọba bá sọ pé ẹgbà ti ṣe ìfẹ́ ohun ó dọ̀rọ̀ fún káwọn kan wá sọ káwọn awárí náà àwọn olùmọ̀ tó pé kì sọ̀rọ̀ yẹn àwọn olùmọ̀ tó pé ọ̀rọ̀ yẹn ni àwọn bá ní kì sọ̀rọ̀ wọ́n bẹ̀rù wa sáàsọ̀ wípé ìfẹ́ yẹn ká sílẹ̀ akálá ti ẹni tí ò bá wí dé kì ṣe pé bí ó lẹ́sẹ̀ kankan tí tó dá ṣùgbọ́n àdùn àdùn gbẹ ká gbìyànjú ká mọ̀ ṣe kúrò ká ṣe ìjáwọn tó sọ̀rọ̀ náà nínú àwọn mọ̀táì tí àpá àtún wá ń bí o náà ṣé ẹni tó bá pèrún náà tí bá fẹ́ ṣe sọ́lá sọ́lá lẹ́yìn ìrun tán ti pèrún tán tí àwa náà gbé ohùn sókè èyí tó tẹ̀wọ̀n jù ní pé gbígbé ohùn sókè ní àsìkò yìí pẹ̀lú àsàlátù fánàbí sọ́làsọ́là dídí àmì ó ààrùn jẹjẹ ìtumọ̀ wí jẹjẹ ni pé à ń ta tó ọ̀nà ìwọ náà lọ́ọ̀mọ̀ gbọ́ ọmọ wí ọmọ gbọ́ fún ààrẹ ẹni tí ni mọ́ gbọ́ so kí á di àwọn àlàyé káàdì mọ́lẹ̀ so eléyìí tó tẹ̀wọ̀n òun náà ní wípé káfí jẹ́jẹ́ dẹ̀rẹ́ káfí wò wípé èyí tó jẹ́ di ẹ̀ndì fún ìrun pípe muhazin òun náà ní ilaha tó gbogbo àwọn rìwáyàtì tó wá nípa pé bó láti pèrún gbogbo ẹ̀ náà ló parí pẹ̀lú kíni o pẹ̀lú gbólóhùn la ilaha illallah àwọn sàábé wọ́n sì panu pọ̀ wípé in tó gbẹ̀yìn irun òun náà ní gbólóhùn la ilaha illallah now wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ṣe eh, abdulaziz zuba rahimahullah nípa wípé káwọn èèyàn máa gbóhùn sókè lẹ́yìn rọ́pù sọ́ọ̀tù bíi tẹ̀síbẹ̀ ilé ìmọ̀ irú àwọn jíjà ilé ìkọ̀ kọ́mọ̀ ní ilẹ̀ yorùbá káwọn èèyàn máa ṣe kọ́kọ́ fi subhanallah kátó pè wọ́n ni òun tó yẹ kọ́ máa lọ ìgbà bẹ̀ tó wà láwọn ibì kan lè lágbáwá òun ló jẹ́ kán béèrè béèrè lọ́wọ́ ṣe gbogbo àyè wọ́n ní ilé wọ́n ní dídí àná káwọn kan kán kọ́ máa sun ara kan náà bí fọ́ọ̀kan tó pè é so ilé wọ́n ní dídí àná. ìrun pípè rìwáyà méjì ló wá fún ìrun pípè sídà ti Abu Mazura àti sídà ti Bilal sídà ti Bilal òun lè lè sí Bilal mọ́ pè ní Madina lójú ayé ànájú sallallahu alaihi wasallam o náà ni ìta ti mọ̀ yẹn ìta ti mọ̀ yẹn tó jẹ́ kẹ́límọ̀ mẹ́ẹ̀ẹ́dógún òun náà ni Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadar rasulullah ashhadu anna muhammadar rasulullah hayya ala salah hayya ala salah hayya ala falah hayya ala falah الله أكبر الله أكبر لا إله إلا الله سيدنا لله ìkáàmù rẹ̀ ó láka ní ìjòkó tó kọjá wípé ó mìíràn bí láàrin áyín yẹ́ṣfàá al'adán wà yóò tìrọ̀ ìkọ́ ọmọ ilẹ̀ ìkọ̀ wọ́n pa bí láàrin láti ẹ̀ pé kó ṣe àzánù kó ṣe ní méjì méjì wàyí ìtura ìkọ́ ọmọ kó fi ìkọ́ ọmọ lẹ́yọ kọ̀ọ̀kan ńlá ìkọ́ ọmọ ó túmọ̀ sí wípé ìkọ́ ọmọ bilal òun máa jẹ́ gbónú mọ́kànlá Allahu akbar Allahu akbar ṣẹlẹ̀ la ilaha illallah ṣẹlẹ̀ la ilaha illallah ṣẹlẹ̀ náà muhammadu rasulullah ṣẹlẹ̀ náà muhammadu rasulullah حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله so ti bilali ni se wa ri ikomo bilal ikomo azanu bilal oni ikomo abu mazura azanu bilal oni ikomo abu mazura abu mazura irun ti e moka lo ti mo n pe ni abu mazura ànábì sọ́lá sọ́lá náà ló ti kọ́ bẹ́ẹ̀ méjèèjì náà ló ti lálàáfíà ṣùgbọ́n ilé tí a bá sáábà ò lè kọ́ ọmọ àfáwà àti ìròyìn pípé àfáwà Bilal bùn Abi Rabah rọ́bì ọ̀nà àdúgbò Abu Mazura irun títí ẹ̀ kò wọ́pọ̀ kò wọ́pọ̀ so irun Abu Mazura ìkáàmọ̀ irun pípẹ́ bilan òun ni ìkánu àbúmàzúrọ̀ bóòdà lẹ́yìn sọ́làsọ́là ń ṣe kọ́ àbúmàzúrọ̀ nínú pípẹ́ Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illa Allah ashhadu an la ilaha illa Allah ashhadu anna Muhammadar Rasulullah أشهد أن محمدا رسول الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح Allahu akbar, Allahu akbar, la ilaha illallah. Nàìjí nìyẹn. So, ó kọ́kọ́ ṣe tàkídù sọ̀wọ́t. Ànábì sọ́lá sọ́lá sọ wípé ó tó wá sọ wípé rírí jí sùnmọ́n gídì sọ́ọ̀kì fàkún ashhadu an la ilaha illallah. Bí àbúmọ̀ àzúrọ̀ òun ni ìrun pípẹ́ ti bilal kódà ó tún ju ti bilal lọ bí ziyada ti kọ́díkọ́mọ́ ti sọ̀láàt lẹ́ẹ̀mejì ó jẹ́ 17 so tó o bá rí torí pẹ́lú mi nífẹ̀ẹ́ pé mo fẹ́ mú tuntun wá ẹ̀fáyàn láìsí mo fẹ́ mú tuntun wá ẹlòmíì bóyá ó ẹ̀sẹ̀ gbọ́rọ̀ yẹn àbó ẹ̀sẹ̀ rí pé ah ṣàlàyé máa lò ní mọ́sí bá di zoos èyí tí mo kà yìí máa implement ẹ̀ ìwọ́n ti kọ́ ló pè rún wọ́n ní kò sì kà wọ́n ní Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar ashara la ilaha illallah ashara la ilaha illallah ashara anna muhammadar rasulullah ashara anna muhammadar rasulullah hayal as-salat hayal as-salat hayal al-falah hayal al-falah qad qamat as-salat qad qamat as-salah Allahu akbar Allahu akbar la ilaha illallah anta jahil aláìmọ̀kan ni ọ́ nítorí wípé ìrun tí ẹni tó pè ń pè ìrun bìláàlì ni so tán bá ti pèrú bìláàlì ìkọ́ọ̀mọ̀ bìláàlì náà ni kó o ṣe ìrun tí wọ́n pè ìrun bìláàlì ni ó ń ṣe ìkọ́ọ̀mọ̀ àbúmàzúrọ̀ irú kíkì wo nìyẹn kíkì wo nìyẹn náà kíkì mùkọ́ láfà ó gbọ́ fíkì òye nǹkan kò yí ọ ìwọ́sì lámìíràn pé ó ẹ̀sẹ̀ rí kìíní ẹ̀wọ̀ ẹ̀sẹ̀ jáàmù ẹ̀ ìwọ́n ń sí ọ ìwọ́n ìmọ̀ sẹ́wọ̀n pé ìmí ìmọ̀ ọ wà tí a bá ń sínwé tí ìmọ̀ ìmọ̀ tètè tí ò tí tó nǹkan tí bá mọ́ sí ìyàn níwé ọwá fẹ́ lò ó àfá àbúrò rẹ̀ títí káwọn báyìí gbogbo àbátí ọmọdé tí ó ti ń wojú lọ́pẹ́ irú káwọn lè jọ nígbàtẹ́ kì í ka síra nígbàtẹ́ fọ́dún kò sì mọ̀ pé òun gangan lólórí aláìmọ̀ kan so tí wọ́n bá pe ìrun àbúmọ̀ àzúrọ̀ fáàn ẹ ṣe ìkámọ̀ àbúmọ̀ àzúrọ̀ tó bá pè ìrun bilal fine ẹ ṣe ìkámọ̀ bilal ẹ má ṣe tààkì ẹ má dorí ẹ̀ kodò ìrun tí wọ́n bá ti pè ìkámọ̀ tó ná sábà ìrun tí wọ́n pè náà ní kẹ́ pè wọ́n mú tuntun kankan wá kò sí tuntun kankan bì kankan ìwọ ló tẹ̀tẹ̀ rí ṣùgbọ́n bàtò òdẹ̀ tí wọ́n á rí kíkì rẹ̀ ò tẹ́tí ní o ò gbọ́yé kọ́lọ̀bà àríkọlá kó sàánú akó ó fún aṣe tó ń gẹ́ nínú àwọn mọ̀sáì eléyìí tí a tún láǹfààní láti mẹ́nubà kó tó di pé aka apárí ìjókòó ti alẹ́ obìnrin sóbìnrin lè pèrún láàrin ara wọn wọ́n bèèrè wà bí i àbínú ọmọ àtàríwá nìbùsọ́nà ọmọ àbíṣẹ́ ìbá pé àálà nìta yìí àdìdá pé obìnrin ǹjẹ́ ọ̀rọ̀ ìrìn pèrú bí láàrin ara wọn àfáwà àbí àgbẹ̀mọ̀rọ̀ sọ wípé àárín ha àdìkiri náà tí kí n kọ̀ láwọn èèyàn tó mọ̀nà sí ọlọ́run kí n kọ̀ fún ọ fún kí n bẹ́ gilé ìrántí ọlọ́run bá torí báwọn jẹ́ obìnrin àwọn olùmọ̀ sọ wípé tó bá yẹ pé láàrin ara wọn tí ò sí ọkùnrin kankan ń bẹ̀ ó ti yé wọ́n lè pè rún ṣùgbọ́n bá jẹ́ wípé àwọn ọkùnrin wà ń bẹ̀ kódà kó jẹ́ wípé ọkùnrin kọ́ ló fẹ́ lì jù wọn kò jẹ́ pé àrùn ara wọn náà ti fẹ́ kí wọn lẹ́tọ̀ọ́ láti pèrún wọn lẹ́tọ̀ọ́ láti pèrún eléyìí eléyìí tí tó tẹ̀wọ̀n jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ tí wọ́n sọ hadith wa lórí wípé láìsà alàmì àdìdá wà ní ìkọ́ ọmọ pé kìí ṣe ọ̀ràn yàn fún àwọn obìnrin kọ́sìnrún kan ṣe ìdámọ̀ ṣùgbọ́n àbí dọ̀ ìfì yẹn sọ pé wá dọ̀ ìfì yẹn kò ṣe ìbáhà tí wọ́n lè dùn pàápàá jùlọ nígbà tí wọ́n bá sí ní ìpasòfò tí wọ́n wà ní ibi táwọn ọkùnrin wà ṣùgbọ́n tó bá yẹ pé wọ́n wà láàrin ara wọn tí wọ́n bá pè é kò sí láì fi ń bẹ̀rẹ̀. ṣùgbọ́n ilé tí ọ̀rọ̀ kò lórí ẹ̀ òun náà ni pé láì sàárè ya kò kì í ṣe ọ̀ràn yẹn fún wọn apákan náà olùmọ̀ sọ wípé ní èso ọ̀ràn yẹn fún wọn wọ́n gbọ́dọ̀ ṣe ìkáàmọ̀ so eléyìí náà àlàó hazuhu nínú so àníyí kí a gbọ́ àwọn àlàyé ọ̀rọ̀ yẹn dáadáa bákan náà nínú àwọn mọ̀sáìbù ilé tí a tún mẹ́nu bá òun ni wípé tí èèyàn bá ń pèrún tí èèyàn lè èèyàn lè sọ̀rọ̀ míì yàtọ̀ sí gbólóhùn ìrún tí èèyàn ń pèrún èyí tó dáa jù ní pé tí èèyàn mọ́ sọ̀rọ̀ rárá èyí tó dáa jù èyí tí èèyàn mọ́ sí ìtọ́kẹ́ mọ́ta kan sí ìtọ́kẹ́ mọ́ là láàrin ẹgbẹ́ kẹ̀lúmọ́ọ̀tì yẹn náà ni èèyàn ń gbé bọ̀ láti lẹ̀ lópin. bákan náà ẹni tó ń pèrún ṣé ó lè ní break ṣé ó lè ní break bí a ti ń pèrún lọ ní ìsìn ó wá dé ayàlà sọ́lá ó wá dákẹ́ ó sáré lọ ní ilé ó ti yé wọn ló jẹ ti dènà ó sáré la ẹ̀bà mọ́lẹ̀ nígbà tó jẹ́ tó tó gbomi sí tó làágùn tó bá tún padà wá hayala nfàlá àwọn olùmọ̀ sọ wípé èyí tó ti pè kó tó lọ yẹn ó ti lànà kó tóòrùn rẹ̀ bẹ̀rẹ̀ ní ojú páálí láti ìgbàgbẹ̀ ilé yìí wọ́n ní ó ti bóyá ó ń pèrú lọ ó wá rá kéèké tí ní bọ̀ àtijọ́ lẹ́sẹ̀ rẹ̀ ó ó sáré mú bàtà hmm. ó ó máa pè ó máa pèrú lọ a ṣàlàyé fún wa rí pé ìrun pípè súnà ní kéèyàn pè ní ìta mọ́tásí ìta olùmáìkì o olùmáìkì o súnà torí pé táa bá ti lè lọ mọ́ ṣe hàn sí mẹ́rin lórí máìkì nínú ètò báyìí súnà pé ká pè níta kí ni ó ṣe o ó máa la lọ́lẹ̀ o gbogbo àwọn nǹkan wọ̀nyí adẹ̀gbúdọ̀ mọ́ sọ́ra sí fún kó má pa bẹ́sìsì ẹ̀sìn kó má pa lára bóò ni kẹ̀kíyà bóò làwọn ẹni àná ti ṣe ó mọ̀ sí pé àwọn tẹkinọ́lọ́jì ó mọ̀ gbà àwọn nǹkan yẹn lọ́wọ́ wa bí eré bí eré bí eré bá fẹ́ pẹ̀lú kápẹ̀ níta bákan náà ká fi ọwọ́ sí etí efiye ká fọwọ́ sí etí ẹ̀rí wà fún o efiye ká fọwọ́ sí etí ó dẹ̀ lálàáfíà torí pé ìfọwọ́ sí etí yóò ràn ohùn lọ́wọ́ láti já geere efiye ìka tó bá rọrùn ní oṣù náà efiye ọmọ níkàá olùjẹ wáyégbélé ló rọ̀ ọlọ́run ìṣesí wáyégbélé ló rọ̀ ọlọ́run wáyégbélé ló rọ̀ ọlọ́run wáyégbélé ló rọ̀ wáyégbélé náà ló dùn ọlọ́run ó ti yé kò títà sí sùn bẹ ó ti yé wọn kò dé sí taxi sílẹ̀ èyí tó bá rọ̀ wá lọ́rùn ní àwọn nǹkan tó náà ní káṣí sí káṣí sí etí. náà wọ́n pèrún ní mọ́sálásí sí oṣù kírùn wọ́n pèrún bẹ̀ wọ́n sì ti kírùn tán ìwọ́ wá dé sí mọ́sálásí ọ̀rọ̀gbà àbí àwọn ọ̀dẹ̀ tó lójú ìlú tó ń kí ẹ̀wọ̀ ṣé ìrù lálàáfíà ṣé ìrù yẹn tó lálàáfíà ìrù lálàáfíà ó gbé àlàáfíà ṣé ìwọ tó ń fẹ́ padà kírun nígbà tí wọ́n ń pèrú yẹn ǹjẹ́ o tún lè padà pé ìrun àwọn olùmọ̀ sọ wípé lóò díwọ̀n ìgbà tán bá ti pèrú nínú ìlú yẹn fún ìrun tẹ́kí yẹn lẹ́jì ìrun tí wọ́n pè ní Ṣàngó bẹ́yìn bá pè ti dárùsù náà ti Ṣàngó tọ́pù yẹn ó ti kárí ó ti kárí ti bímọ nínú ọ̀tá àwọn olùmọ̀ tí wọ́n tí wọ́n sọ ọjọ́ náà wọ́n sọ fáìlì tó wọ̀tá alá eléyìí ti àwẹ̀ tí ó fẹ́ ní ìgbàlódé fún wa láyé nípàdé àjọyọ̀ kí á mọ́ tọ́lá tó bẹ̀rẹ̀ fún jẹ́ kí ó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa bákan náà pé irun pípè táà lè pè pẹ̀lú èdè Yorùbá títà lè pè irun pẹ̀lú èdè Yorùbá Ọlọ́run tó bí o Ọlọ́run tó bí o so èyí tó tẹ̀wọ̀n jù náà ni wípé a lè pè pẹ̀lú èdè míì tó yàtọ̀ sí èdè Lárúbáwá subhanaka alhamdulillah ashhadu an la ilaha illa anta أستغفر الله السلام عليكم ورحمة الله وبركاته